adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba a ṣe àsàlátù fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam a tún máa tẹ̀síwájú lórí tafsir quran karim látinú suratu nahl أعوذ بالله من الشيطان الرجيم ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن أما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كذيب يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم اللهم سبحانه وتعالى ó ní wọ́n yẹ́jọ́ alúna limala ya'lamuna nasiban mimma razaqnahum àwọn kẹfìrí àwọn ọmọ ènìyàn wọ́n ń fún ọlọ́run ọba ní ìpín nínú nǹkan tó ṣe wípé àwọn ọlọ́run ọba náà ni aṣíya rísìkì rẹ̀ fún wọn limala ya'lamun èyí táwọn ò mọ̀ tallahi latus'alunna amma kuntum taftarun ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rẹ̀ búra ó ní mo búra pẹ̀lú ọlọ́run ọba latus alunna amma kuntun taftarun irọ́ tẹ̀ ń dáadáa parẹ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ó béèrè lọ́wọ́ yín tó bá di jọ́ngbé ní dalkiyama nípa gbogbo àwọn nǹkan tẹ́ bá fi tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni nǹkan tó ṣe wípé wọ́n fi ń tì sí ọlọ́wọ́n ọba ní ti rọ́ òun náà ni wípé àwọn kẹfẹ́rí mẹ́kà tí wọ́n bá ròyìn ọlọ́wọ́n ọba wọn a máa fi àwọn mọ̀láìkà wọn a máa pè wọ́n ní ọmọ ọlọ́wọ́n ọba wọ́n dẹ́ gbà yí àwọn mọ̀láìkà obìnrin ni wọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní àdáparọ́ tí wọ́n ń pamọ́ ọlọ́wọ́n ọba yìí òun ọlọ́run ọba subhanahu wa ta'ala òun fira òun búra in tí òun ó béèrè lọ́wọ́ wọn tó bá di jọ́ngbìndé alkiyama ni kéèyàn tiẹ̀ fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ìpè ọlọ́run ọba bímọ ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìí ẹ̀bọ ńláńlá ni torí ẹ̀ ló fà á tó fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa ní àyè mínú alukur'an ọlọ́ni wà kọ́ọ̀lù takadà rahman wàládàn ọlọ́run ní àwọn kan ní ọlọ́run ọba bímọ ọlọ́run ọba subhanahu wa ta'ala onílẹ̀kọ̀ jítum ṣe an ibda ọlọ́run ní wọ́n ti ṣe nǹkan tó ṣe wípé ó burú jáì tó dé òpin aburú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní takadu samawatu yatafattarna minhu ipò wọn tiẹ̀ fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba nǹkan tí àwọn sánmà méjèèje tán lè fàyà nítorí ẹ̀ ni ṣùgbọ́n wọn ọlọ́wọ́ bá subhana wa ta'ala wọn ò jẹ́ ká fàyà takadu samawatu yatafatar na minhu watanshakul ard bẹ́ẹ̀ ni ilẹ̀ gan fẹ́ẹ́ lè fàyà nípa pé àwọn èèyàn ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wàtẹ̀kírù jibalu hadda àwọn òkè gan fẹ́ẹ́ lè wó ṣùgbọ́n ìṣe ọlọ́wọ́n ọba subhana wa ta'ala òun ni pé tí àwọn èèyàn bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba àbá nǹkan míì papọ̀ mọ́lọ́hun ọlọ́run ọba òun fi bẹ́ẹ̀ pa àwọn èèyàn rún torí ẹ̀ èyí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò dìlé rẹ̀ díjọ́ ń gbéńdé alkiyama lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣe wípé ó jẹ́ àwọn ìwà àbàjẹ́ láwùjọ ọlọ́run ọba máa ń torí eléyìí a máa pa àwọn ìlú run tí àwọn ìwà àbàjẹ́ bá pọ̀ ń lù ọlọ́run ọba pa wọ́n run torí ẹ̀ bí àwọn èèyàn tí wọ́n ń dí òsùn wọn ọlọ́wọ́n bá pa wọ́n run torí ẹ̀ àwọn míì tó ṣe pé bóyá wọ́n ń ṣe ọkùnrin àtọkùnrin jọ ń bára wọn láṣepọ̀ ọlọ́wọ́n bá pa wọ́n run torí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn ìjọ tí ọlọ́wọ́n bá ti parun nítorí pé wọ́n ń ṣe àwọn aṣemọ́ṣe ṣùgbọ́n ìmọ̀ mú ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba àbí ìmọ̀ pé nǹkan míì papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba tòun bó ti jẹ́ pé òun ló burú jù nú àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlá máa fi àwọn èèyàn lẹ̀ tó ṣe ipò lè mọ́ pa wọn run torí eléyìí òun làwọn afáà máa fi sọ fún wa nípa wípé ìjọba tó jẹ́ ìjọba onídéédé tó ṣe wípé kò ṣàbòsí fáwọn aráàlú ó ń fún wọn lẹ́tọ́ wọn ọlọ́wọ́n ọba subhana wa ta alálẹ̀ ní kí ìjọba náà kó máa kọ̀ntínú wàláwù kánẹt káfíra kódà kó ṣe pé ìjọba yìí jẹ́ ìjọba kẹfẹ́rí ìṣe kẹfẹ́rí ẹ̀ yóò pàdé ẹ̀ wájú ọlọ́wọ́n ọba ṣùgbọ́n ìjọba tó jẹ́ ìjọba mùsùlùmí tí ó ń ṣe ìjọba tó ń pẹbọ kọ̀ mọ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n ìjọba yìí ó ṣẹ̀tọ́ fún àwọn aráàlú bẹ́ẹ̀ ló ń wo àwọn ìwà àbàjẹ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó lè pa wọ́n run bẹ́ẹ̀ ni ó lè mọ́kun wọn lọ́wọ́ wàláwù kánẹ́tì mùsùlùmá kódà kó ṣe pé kí ni kó jẹ́ ìjọba mùsùlùmí nípa ọ̀rọ̀ yìí pé àwọn èèyàn ń bẹ lórí ilẹ̀ ayé ọlọ́run ọba fìyà jẹ wọ́n a máa ní ṣe pẹ̀lú ìwà àbàjẹ́ táwọn èèyàn bá wù a máa ní ṣe pẹ̀lú àbòsí sòun ló fọ tó jẹ́ pé àwọn mùsùlùmí mi a máa ń ṣe mistake a mọ̀ wò pé ṣebí ìjọba báyìí báyìí báyìí ṣebí ìjọba kẹfẹ́rí ni wọ́n wáyé tí nǹkan ṣe ń gúrégé fún wọn à ń so òfin ayé nìyí hùn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó lè ní káyé mọ́ kí àwọn ìjọ kan mọ́ ẹbẹ látara òdiwọ̀n àbòsí ìwà àbàjẹ́ tán bá ń wò ó lè máa jẹ wọ́n yà ní agbègbè kan ṣùgbọ́n ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni iná lọ aláyẹ̀kfiru ayun ṣirakabi wọ̀yẹ̀kfiru máa dúnà dàlíkà lìmọ̀ ń yẹṣà ọlọ́run lóhun oníṣẹ́ òun oníṣẹ́ àforíjì fún pé kéèyàn ṣẹbọ pẹ̀lú òun ọlọ́wọ́n ọba ṣùgbọ́n nǹkan tí ò bá tó ẹbọ òun ọlọ́wọ́n ọba lè ṣàforíjì rẹ̀ fún ẹni tó bá wù bákan náà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní ìnáwó mi yushrik billah ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba fakọ̀dé haramallahu alayhi janna ọlọ́run ọba ti ṣe aljanna léèwọ̀ fún wà má àwọ̀ náà ibi tí ó dé sí inú náà ni wà má lè zọ́ọ̀lì mí nàmín ansọ́r ọlọ́ni àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé wọ́n dá nǹkan papọ̀ mọ́ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala oníkòsẹ́ni tí ó ràn ọ́ lọ́wọ́ kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àbí ìjẹ́kẹfẹ́rí àbòsí ni ṣùgbọ́n àbòsí tó ní í ṣe pẹ̀lú ọmọ ènìyàn àtọ́lọ́run ọba ni àbòsí tó ní í ṣe pẹ̀lú ọmọ ènìyàn síra wọn àbí àwọn ìbàjẹ́ ìwà àbàjẹ́ tí àwọn èèyàn máa wù ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa fi yẹlé ìjẹ àwọn èèyàn láyé bákan náà àwọn ìjọba tó ṣe pé wọ́n jẹ́ alábòsí fún àwọn èèyàn wọn ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa fi ìyà jẹ ìjọba yìí bẹ́ẹ̀ ni nǹkan ò ní gúnrégé fún wọn ní ìlú tí wọ́n bá ti ń ṣe àbòsí báyìí náà nǹkan ò ní gúnrégé fún wọn eléyìí ló fà ọlọ́wọ́ bá subhana wa ta'ala ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó ní wọ́kọ́lù takada rahman waladan ọlọ́wọ́ ni wọ́n ní ọlọ́wọ́ bá bímọ ọlọ́wọ́ bá subhana wa ta'ala ó ní lakọ̀jí tum idda ẹ ti ṣe nǹkan tó ṣe wípé ó burú jáì kí ló fà á tó fi burú jáì òun náà ni wípé ìntẹ́ fìtì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ìpè ọlọ́run ọba bímọ eléyìí wà tó ṣe wípé ọlọ́run ọba subhana wa ta'ala àbí nǹkan tí ọlọ́run ọba fọrọ ẹ̀ máa ń bẹ̀ ni ọlọ́ni takadu samawa tuyata fatarna minhu sánmà méjèèjì ó fẹ́ lè fàyà látàrí ilé ṣùgbọ́n ọlọ́run ọba ò jẹ́ kó fàyà ìpè fílẹ̀ èmi mo bá máa ṣe dí pẹ̀lú wọn wàtánṣẹ́kùl ardu ilẹ̀ gan fẹ́ lè fàyà látàrẹ̀ ọlọ́run ọba ní ilẹ̀ mọ́ fàyà ìsọkúsọ tí wọ́n ń sọ tán fi ọmọ ti sí ọdọ ọlọ́run ọba wàtẹ̀kírù jibalu haddan anda awli rahman waladan ọlọ́run ọba subhanahu wa ta'ala nítorí pé wọ́n fi ọmọ ti sí ọdọ ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàmáyà ń bá rìlì rahman àyẹ̀tẹ̀kìdá waladan ọlọ́run ní èèwọ̀ ni. E òun ọlọ́run ọba arahman ọba àjọkẹ́ ayé èèwọ̀ ni fóun wípé kí òun mú ọmọ kóun bímọ wọn ló fi jẹ́ pé anabuwa muhammad sallallahu alaihi wa sallam a máa sọ̀rọ̀ ń pa suratul ikhlas ń pa pé suratul ikhlas ìyẹn kúlú wàlláhu ahad ọlọ́run ọba ní anabi muhammad sallallahu alaihi wa sallam ní súra yìí tàdílù thulthal quran ìdá kan ìdá mẹ́ta quran ni torí wípé kí ni ó wá sọ̀rọ̀ nípa ìjọkan ọlọ́run ọba níbi ìròyìn rẹ̀ ìjọkan ọlọ́run ọba níbi orúkọ ọlọ́run ọba ìjọkan ọlọ́run ọba níbi pòun nìkan ló lẹ́tọ̀ọ́ ká máa ṣèjọ́sìn fún tabadẹ̀ wo kùránì lápapọ̀ ẹni tí kùránì tí ó ń dúó lé lórí lélẹ́yìí òun náà ni ọ̀rọ̀ ń pa àròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala oníwàmà yamba rí rahmani àyẹ tẹ́kìdá wàlẹ́dẹ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní nkúlù máa fi sàmáwá ti wọ̀l ardi ilà àti rahman abda gbogbo tó ń mẹnu sánmà àtìlẹ̀ pátápátá gbogbo wọn pátá ni ẹrú ọlọ́mọba ni kò sọmọ ọlọ́mọba nu wọn ẹ̀ṣẹ̀ ńlá tí ò sírú ẹ̀ṣẹ̀ míì tó tó òun ni kéèyàn fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́mọba ọlọ́mọba ò fẹ́yàwó dépò pé yóò bímọ káwá fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba a reduce ọlọ́wọ́n ọba sí level wa ni àwọn kẹfẹ́rí wọ̀nyí àwọn náà wá gbé tí wọ́n dé wọ́n ní àwọn mọ̀láìkà ọmọ obìnrin ọlọ́wọ́n ọba ni wọ́n wọ́n fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni wọ́yẹ́ aluna limala alamuna nasiban min ma razaqanahum ọlọ́ni wọ́n fi tì sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba nasiban ìpín mimma razaqnahum tallahi latusalunna amma kuntum taftarun ọlọ́run ní mo fira mi búra latusalunna amma kuntum taftarun àdáparọ́ tẹ̀ ń pamọ́ ọlọ́run ọba ọlọ́run ní abẹ́ ìlọ́wọ́ yín tó bá jọjọ́ ń gbìndé alkiyama náà tí a bá wo àyà yìí a rí ọba ní tallahi táà tí ó ṣíwájú ẹ̀yẹn táà búra ni wọ́n mọ̀ pé ní táà bẹ́ẹ̀ náà ni a lè ní wàláhì ká fi wá ṣíwájú allah láti lè fi búra a lè ní bíláhì ká fi báàsì eléyìí lára àwọn ọ̀nà tí yẹn fi ń búra ni a dẹ̀ mọ̀ pé lára ẹ̀kọ́ islam òun ni pé kò tọ́ fún mùsùlùmí kó fi nǹkan mi búra lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba lè búra pẹ̀lú tó wunú ẹ̀dá rẹ̀ ó lè búra pẹ̀lú ara rẹ̀ ṣùgbọ́n àwa tí a jẹ́ mùsùlùmí àbí ọmọ ènìyàn kò tọ́ káfí nǹkan mi búra lẹ́yìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lanabuwa muhammad sallallahu alayhi wa sallam oni man kana halifan falyahlif billah awliyasmut gbogbo ẹni tó wá fẹ́ búra kó búra pẹ̀lú ọlọ́wọ́n ọba àbí kó dákẹ́ torí pé ìbúra pẹ̀lú nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹ̀bọ ni ẹ̀bọ kékeré ni irú nǹkan bẹ́ẹ̀ tíyẹn bá tún wá gbà pé téèyàn fi búra yẹn ni nǹkan yẹn náà kàǹkà bí ọlọ́run ọba ó di ẹbọ ńláńlá tó gbéyàn kúrò ní islam àti ẹbọ kékeré àti ẹbọ ńláńlá kò sí tí ó yẹ ká ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ń bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wàyẹ́j alúna lílá ìlbánáti subhanahu wàláhùn máa yẹ̀ṣtàún ọlọ́run ni wọ́n ń fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu mímọ ọlọ́run ọba kangakanga wàhálà hùmà yẹ̀ṣtàún ọlọ́run ní tí wọ́n ń fẹ́ yẹn eléyìí náà yóò mọ jẹ́ nǹkan tó ṣe pé yóò mọ bẹ fún àwọn náà àwọn èèyàn tí wọ́n ń fi ọmọ ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba subhana wa ta'ala oróyìn wọn wọ́n ń fi ọmọ obìnrin ti sọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kí ni attitude wọn sí ọ̀dọ̀ níbi pé kán fi ọmọ ti sáwọn gan fúnra wọn wọ́n ń pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba inú nǹkan tí wọ́n bá ní wọ́n á mú mi wọ́n á ní eléyìí tọ́lọ́run ni gẹ́gẹ́ bí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ni wàjá àlù mímà dára allah mina alharsi wal an'ami nasiba ọlọ́run nínú nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá wọ́n mú ìpín fún ọlọ́run ọba ń bẹ́ mina alharsi nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan oko ni nínú igi nǹkan kan wọn ẹlòmí igi òní tí ó mọ bọ wọlé anam nínú àwọn dábà ìtànbà tó ń pa nínú àwọn kìíní ni wọn á ní eléyìí tọlọ́hún leléyìí eléyìí títí àwọn oṣáwá ni gbogbo àwọn ọ̀nà téèyàn fi ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ní gbogbo ìpín yìí ọlọ́wọ́n ní gbogbo ẹ̀ lòun ó béèrè lọ́wọ́ wọn nípa nǹkan tán fi ni bẹ́ẹ̀ náà ni ìfi ọmọbìnrin ti sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́ọ̀bọ̀ subhana wa ta'ala ni òun ó béèrè gbogbo eléyìí lọ́wọ́ wọn bákan náà ọlọ́ọ̀bọ̀ subhana wa ta'ala ó ní wa ìdá bushira àdúhùn bí lóunfa zọ́là wájúhù muswaddan wa huwa kadhib ọlọ́ọ̀ ní àwọn tán fọmọ obìnrin ti sọ́dọ̀ ọlọ́wọ́ báyìí tí wọ́n ń pe àwọn mọ̀láìkà lọ́mọ ọlọ́wọ́ ọba àkọ́kọ́ ta ló sọ fún yín pé àwọn mọ̀láìkà obìnrin ni wọ́n ìròrí burúkú ni ọlọ́wọ́ bó sọ fún wa pé mọ̀láìkà kan obìnrin ni ṣùgbọ́n àwọn èèyàn ìròrí tí wọ́n fi rinlẹ̀ fún wa òun náà nípa àwọn mọ̀láìkà obìnrin ni wọ́n tá a bá wo àwọn drawings míì tí wọ́n ń ṣe àárín wọ́n ṣe yà wọ́n bí obìnrin tó rẹwà eléyìí ni àwọn àkídà burúkú tó ṣe yí pé wọ́n ti fi rinlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dẹ̀ ń gbé káàkiri so ọlọ́run ò sọ fún wa pé àwọn mọ̀láìkà obìnrin ni wọ́n àwọn ń fi àwọn mọ̀láìkà wọ́n ń pè wọ́n lóbìnrin wọ́n fi ń tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni àwọn tó ń fi obìnrin ti sọ́dọ̀ ọlọ́wọ́n ọba yìí wà yìí dáàbò ṣírò àdúhùn bíi ọ̀nfà tó bá sọ pé ìkànnì wọn náà ìyàwó rẹ̀ bímọ àwọn padà sọ fún wípé ẹkọ ewu ìyàwó yìí ti bímọ àbí ẹ ti bímọ ní tí ó kọ́kọ́ fẹ́ gbọ́ ni pé irú ọmọ wo ló bí tó bá sọ fún wípé obìnrin ló bí ọlọ́ni dọ́là wájú ho musuwadan ojú rẹ̀ yóò dúdú wá lẹ́sẹkẹsẹ ni wàhùwà kazeem yóò di ẹni tó ṣe wípé ìbànújẹ́ rẹ̀ ó ti bò dárú débi wípé yóò fẹ́ lè bẹ́ níbi ìbànújẹ́ bí iṣẹ́ àwọn alárúbáwá ṣe rí ni wọ́n ní ìkórira fún ọmọ obìnrin nígbà jahiliya ṣíwájú kí islam tó dé débi wípé ẹni tí ó bá fi lè bímọ obìnrin nu wọn gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó ń ṣe fún wa lápèjúwe inú rẹ̀ ó bàjẹ́ ní bíbàjẹ́ tó ṣe pé ìgbà tó ṣe pé ọ̀fọ̀ ṣẹlẹ̀ sí ni ọlọ́ni lọ́la wàjúhù mùsùlùmí wàhùwà kazeem ojú rẹ̀ ó dúdú wá ojú rẹ̀ ó change wàhùwà kazeem lẹ́ni tó ń banújẹ́ ọlọ́ni yàtọ̀ wàrà minal kawmi min su imaabu shirobi ẹwà rí tójú ó mọ̀ tì í yóò máa sápamọ́ fún àwọn èèyàn kò ní jẹ́ kán róhun min su imaabu shirobi látara ìró tí wọ́n fún tó kàkún ìró aburú tó kàkún ìró ìbànújẹ́ òun òun bímọ obìnrin inú wọn máa bàjẹ́ lórí eléyìí ọlọ́ni wọn máa sapamọ́ fáwọn èèyàn bó ṣe jẹ́ pé ẹlòmíì náà tó bá di ọ̀rọ̀ ọlọ́mọdé ọ̀tọ̀ níbi ẹlòmíì ó ṣe máa fíìl à ń rí nínú ṣe sí wa à ń rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ láwùjọ wa ọkùnrin míì tíyàwó rẹ̀ bá ń bímọ obìnrin ó kà á kú òfò débi pé ó lè sọ fún ìyàwó rẹ̀ pé tó bá tún bímọ obìnrin lọ́tẹ̀ yìí máa pẹ́ ni máa dẹ̀ pọ̀mọ́ náà ṣùgbọ́n ìbímọ obìnrin ìbímọ ọkùnrin tá ní ká wò ó lọ́dọ̀ àwọn onísáyẹ́ǹsì ṣé obìnrin ló jẹ̀bi ni àbọ́kùnrin ṣebí tí ọkùnrin bá fi sí ara obìnrin òun ni tí ó determine ṣe obìnrin ni àbí ọkùnrin ṣùgbọ́n àwọn lárúbáwá yìí gbogbo fọ́ọ̀tì yìí wípé ìyàwó àwọn bímọ obìnrin wọn ó da sára ìyàwó ṣùgbọ́n tá a bá ní káwọ mẹ́díkálì tí yóò bá fọ́ọ̀tì ara èèyàn àbí yóò fọ́ọ̀tì pé ìyàwó mi bímọ obìnrin ara ẹ̀ ló yẹ kó fọ́ọ̀tì ìyẹn ó jẹ́ kan ẹ̀kejì ní pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọba tó ṣe pé a máa dá tó wù ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní lẹ́lá ìmọ̀lùkù samawati wal ard ọlọ́run lòun lòun ní ìkápá sánmà àtìlẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni yàkùlùkù máa yẹ wọn náà bó wọn adán tó bá ń bẹ ní òrùngbà wọn àti dá yahabu liman yasha inatha òun ọlọ́wọ́ bò wọn á fún ẹni tó bá òun á kò ń ṣe ráìtì ẹ̀ yahabuli man yashau inasa ẹni tó bá ń wu òun ọlọ́wọ́ ọba tó ń bẹnu èròǹgbà òun á ní obìnrin obìnrin wàhábùlì máa ń yẹṣà òdòkúrò ní ẹni tó bá dẹ̀ wò òun ní tó ń bẹnú èròǹgbà láti bùn ní aw yuzawijuhum umdukuranin wa inatha tó bá yẹ wo òun ọlọ́wọ́n ọba òun ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun aṣẹ́ ní akọ àtàbó ẹ̀bùn ni wọ̀yẹ́ jà alùmọ́ni yẹ̀ṣẹ́ àwọ̀ àkímọ́ ọlọ́run ní tó bá dẹ̀ tún bẹ nínú èròǹgbò òun aṣẹ́ ní tó bá òun ní àgàn ẹ̀bùn lòun náà kò sí tí òun ṣẹ́ nu gbogbo ẹ̀ ẹni tọ́lọ́wọ́n ọba tó ṣe lágàn ọlọ́run bùn ni ẹni tọ́lọ́wọ́n ọba tó ṣe ní ẹni tó bí akọ àtàbó ọlọ́wọ́ bá bùn ni ẹni tọ́lọ́wọ́ bá tó ní kó mọ bí obìnrin nìkan ẹ̀bùn ọlọ́wọ́ bá ní ẹni tọ́lọ́wọ́ bá dẹ̀ ní kó mọ bí ọkùnrin nìkan ẹ̀bùn ni kò sí tó ṣe pa entitle sí ń bẹ̀. in fact ìmọ̀ ẹbẹ̀ láyé wa gan-an kò ń ṣe ń ta entitle sí gbogbo ẹ̀ pátápátá ó ń bẹnu èròǹgbọ̀ ọlọ́wọ́ bá ti ṣe ni tí ọmọ èèyàn ò bá ti wo rẹ̀ lọ́nà yìí yóò mọ kárẹ̀kún wájú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala yóò mọ okun pàtàkì bẹ́ẹ̀ ni a pàtàkì ń wájú ọlọ́wọ́n ọba abímọ ọkùnrin ni abímọ obìnrin ni èwo nìyí tó ṣe wípé ó jẹ́ iṣẹ́ ọwọ́ wa ń bẹ́ àtọ̀tá ń dà sára àyàwó wa ọlọ́ọ̀ni àǹtùm tàkùlùkù náà àfúnánù kọ́ọ̀lìkùn ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣẹ́yìn ilẹ̀ dáa àbáwọ̀ aládá ara yín gangan fúnra yín ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni dára yín ọlọ́run ní ṣé ẹ̀ ń bẹ látara àtara kò sí pé kò sẹ́ni tó dá yín ni so eléyìí tí ọmọ ènìyàn bá mi léyìí yóò mọ lẹ́bùn wájú ọlọ́run ọba torí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀bùn ọlọ́run ọba tó yàrá ọlọ́run ọba fi lo gbólóhùn yahabu ọlọ́run ló máa ń bùn lèmọ́ni ẹ̀ṣáwù ìnàṣà ẹni tó bá bẹnu èròǹgbò wọn ọlọ́run ọba òun abùn ní abo ó túmọ̀ sí pé kò kì í ṣiṣẹ́ wa kò ń ṣe nǹkan tó ṣe pa alẹ́tọ̀ sí ẹ̀bùn ni náà ẹlòmíì lè béèrè pé bó o wá ni ìgbà tá a bá sọ wípé ẹni tí ó jẹ́ àgàn ẹ̀bùn lòun náà bẹ́ẹ̀ ni tó bá ronú dáadáa torí pé ọmọ tí ọlọ́run ọba subhana wa ta'ala tó bá búyàn nígbà míì ó lè jẹ́ okùnfà orí ibú fún ẹni yẹn níwájú ọlọ́run ọba subhana wa ta'ala tí a bá padà sínú suratul kaf ọlọ́run ọba sọ ìtàn khidir àti anabi musa alayhi salatu wa salam khadiru àti anabi musa alayhisalatu wasalam méjì jọ rìn lọ anabi ọlọ́run bá ní kíní kejì wọn ìgbà tí wọ́n rìn lọ wọ́n débi kan tán rí ọmọ kékeré kan tó ń ṣeré pẹ̀lú àwọn ọmọ kékeré ẹgbẹ́ rẹ̀ khadiru òun gba wáàyí látọ̀dọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ bí anabi ọlọ́run ọba yàtọ̀ fún pátipáti àwọn kan tí wọ́n ní àwọn ṣẹ̀ríà òwà binding lórí àwọn kéèsì anabi méjì lélẹ́yìí anabi ọlọ́run ọba tó ń gba wáàyí àti anabi ọlọ́run ọba kejì tó náà ń gba wáàyí ọlọ́run wá fún ànábì khadir ó fún un níwáyé títí ẹ̀ wípé ọmọ yìí pa ìgbà tó wọ́n pa ànábì musa alayhisalatu wasalam tó ń wò níwáyé yẹn lọ́wọ́ òun wá ní akọ̀tọ́tẹ̀ nafsan bí rẹ́ẹ̀dì nafsan ìrẹ́ khadir ó pààyàn láì ṣe kó pààyàn kò sọ̀rọ̀ títí títí ó fi wá débi tó ṣe yí pé yóò ti ṣàlàyé àwọn nǹkan tó ṣe fún ipe ọlọ́run ọba ló pọ̀ òun láṣẹ pé kò ń ṣe àwọn nǹkan wọ̀nyí ó wá ní ṣòro ọmọ yìí àwọn òbí rẹ méjèèjì olùgbàgbọ́ òdodo ni wọ́n o ṣùgbọ́n ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ò fẹ́ kó ṣe yí pé kí ọmọ yìí kó padà sún àwọn òbí rẹ̀ di kẹfẹ́rí lọ́lọ́run fi ní kí n pa tí òbí yìí bá padà di ọmọ yìí bá dàgbà àwọn òbí yìí ó padà di náà mọ kọkọ, tí bá fi hàn án wípé ọmọ tó bí ó tara ẹ̀ di ọmọ náà yóò ní ọlọ́wọ́ bá bá ń tọ́jú ẹ̀ pamọ́ òun fẹ́ sọ ló fà tó jẹ́ pé ẹ̀bùn ọlọ́wọ́ ọba ni torí pé ẹni tí ò bí ìyẹn ò túmọ̀ sí wípé kíni kò túmọ̀ sí wípé kò lè ráyé gbé ẹni tó bí wọn ó sin náà ni tó bá kú ẹni tí ò bí wọn ó sin náà ni tóun náà bá kú in fact ẹlòmíì tí ò bí àti bọ̀tán rẹ̀ àbí ìgbárùkù tí tó bá di kó jẹ́ pé ọlọ́run ọba àbí kó tó di kó jẹ́ pé ọlọ́run ọba gan ó lè ju tẹni tó lòun bí lọ òun ló fà tó jẹ́ pé àwọn afáàmọ́ sọ ìpè ẹni tí ò bímọ láyé nì tó bá wo rẹ̀ níwo wípé kí ni gbogbo àwọn ọmọ tó ń bẹ ní ọmọ òun náà ni wọ́n tó dẹ̀ ń tírìtì wọn dáadáa tó ń ṣe dáadáa sí wọn kò sí tàbí ṣùgbọ́n òun náà rí kíni yóò rí support wọ́n tó wá wọ pé àní ti tèmi èmi náà fẹ́ ní ti tèmi títí ẹ tó fẹ́ níyì tó bá ní i tán garanti wo ló ń bẹ wípé ọmọ yẹn ó wúlò fún ẹ ṣe báwọn yẹn kan ni wọ́n bímọ tán gúngò káàkiri báwọn kan náà bímọ tán já báàgì gbà ṣe báwọn kan ni wọ́n bímọ tó ṣe pé wọ́n ń yìnbọn káàkiri kálukú wọn náà àwọn bàbá wọn àtìyá wọn wọ́n sùn náà ni so ìyẹn ò túmọ̀ sí pé èèyàn bí ní kò túmọ̀ sí pé ni kò túmọ̀ sí pé ẹni rẹ níwájú ọlọ́run ọba ó ń bẹnu àwọn ànábì ọlọ́run ọba ẹni tó ṣe pé ọmọ jáde owó fún ànábì inú alayhi wasalam ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ fún ìgbà tí ọlọ́run ọba ní àókò ẹ̀ làtiwá àti àwọn ẹbí rẹ̀ ìgbà tó di pé ó ṣe ọkọ̀ ojú omi tán tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kó kó àwọn tí wọ́n bá gbà fún un kó kó wọn nú ọkọ̀ ojú omi yìí anabi nu alayhisalatu wasalam ó wá ń sọ fún ọmọ rẹ pé yaabu nayar kab maana ìrì ọmọ mi gbà fún wa wọn náà wá wọnú ọkọ̀ ojú omi yìí pẹ̀lú wa kí lọmọ sọ fún bàbá ọmọ ní ìrẹ bàbá mi sa'awi ilà jabalin yaasimu ni minalma ṣẹbẹ lómi máa bẹyọ láti ilẹ̀ àbí èmi á sá lọ sórí òkè. Okay omi yẹn kò ní dọ́dọ̀ mi tí n bá ti gòkè lọ anabi nuhu sọ fún pé láàásìmẹ̀lìyẹ omi ẹ̀mìrìlá kò sẹ́ni tó lè ṣọ́yàn níbi àṣẹ ọlọ́run ọba bẹ́ẹ̀ ni kò sẹ́yìn kan tí ó jẹ́ ṣíṣọ́ níbi àṣẹ ọlọ́run ọba yìí àfẹni tó bá tẹ̀lé ọlọ́run ọba ilẹ̀ amọ̀ rahima àfẹni tọ́lọ́run bá ṣàánú lókù ọmọ yìí ṣorí kunkun ọmọ yìí padà parun pẹ̀lú àwọn tó parun anabi alayhi salatu wa salam wà ní ọlọ́run ọba inna wa adaka alhaq promise rí ọlọ́run ọba òdodo ni ọmọ mi lára àwọn ẹbí mi ni ó ti promise mi pé ó làmì àtàwọn ẹbí mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ni náà wọlé isamin ahlik eléyìí ò sínú àwọn ẹbí rẹ tí mo ń sọ ẹni tó gbà fún ẹ tó juwọ́lẹ̀ fún ẹ àwọn ẹbí tiẹ̀ nu ìnáwó amalun ghayru sọ́ọ̀lì ẹmọ eléyìí iṣẹ́ ẹbú ló ṣe ọlọ́run wa sọ fún wípé inni àìdúkà àǹtẹ̀kùnà minel jahilin inni àìdùká èmi ọlọ́run ọba ń ṣe wáàsí fún ẹ kó mọ́mọ́ lọ bẹ lára àwọn èèyàn tí wọ́n nítìjú àwọn tí wọ́n nímọ̀ ń pa nǹkan náà kí la fẹ́ lóun bí eléyìí anábìínú alayhi salatu wa salam òun ni ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ó jẹ́ pé ọmọ tó jáde láre ó jọ ọmọ burúkú ó jọ ọmọ ìbànújẹ́ gẹ́gẹ́ bó jẹ́ pé ọlọ́run ọba ó lè fún yàn lówó kí owó kó jẹ́ sọ́ọ̀sì ìparun fún wájú ọlọ́run ọba bí irú yìí tó ṣe yí pé ó ṣẹlẹ̀ sí kọ́rùn ó ṣeé ṣe kí ọlọ́run ọba kó fún yàn ní ọlá kó ṣe pé ọlá yìí àti ìjọba yìí ni ó jẹ́ sọ́ọ̀sì ìbànújẹ́ àti parun fún yàn wájú ọlọ́run ọba bí yìí tó ṣẹlẹ̀ sí fìràhàn so àtọmọ àtowó àtọlá gbogbo àwọn nǹkan wọ̀nyí ń kọ́ ìbátúlá ẹ̀bùn ọlọ́run ọba ń gbogbo ẹ̀ tó ṣe pé ẹlòmíì lè ṣorí ibú ń bẹ́ ẹlòmíì kó jẹ́ tálíkà òun ni tí ó jẹ́ kí ó rojú rí ọlọ́run ọba ẹ̀bùn ni kéèyàn jẹ́ tálíkà náà kéèyàn jẹ́ ni tí ò lọ́lá ẹ̀bùn ọlọ́run ọba ní torí pé gbogbo nǹkan wọ̀nyí kò sí ìta ní ń bẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàyídà bushira ahadu umbil unfa tí wọ́n bá fún èèyàn kan nu wọn ní rò pé ìyàwó bímọ obìnrin ni yóò wá wo pé ah irú ìbànújẹ́ ọlọ́run fún mi yìí obìnrin èmi obìnrin yóò fojú kéré ẹ̀ kò mọ̀ wípé ẹ̀bùn ní kinní yìí kò ń ṣe ẹ̀tọ́ òun tọ́lọ́wọ́n bó o bá fóun nìyí kò sí kóòtù tó ń lè gbé ọlọ́run ọba lọ ṣùgbọ́n àìtúmọ̀ kọ̀kọ̀ òun ni ó fa tó fi ń sọ eléyìí tó ń sọ. So torí pé ńgbà mí obìnrin a máa wúlò jọkùnrin lọ mariam tó jẹ́ ìyá isa aleyhisalatu salam ìgbà tí wọn bí i lóbìnrin ó ní á ah, obìnrin mo bí kò ń ṣe ọkùnrin tí mo lérò ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ kán mọ̀ pé obìnrin eléyìí kò ń ṣobìnrin lásán bẹ́ẹ̀ náà lẹ́lòmí obìmọ obìnrin ọmọ obìnrin yìí òun ni tó wò yí pé òun fẹ́ achieve tó ń bá bímọ ọkùnrin obìnrin yìí ni ó mọ̀ ṣe ẹlòmí lè jẹ́ pé kan lóní ó ní bí ọkùnrin bíi márùn láàrin gbogbo obìnrin ni ó wúlò nu wọn so kí nǹkan tá à ń banújẹ́ a ní control lé lórí ìbímọ ọkùnrin inú wo máa ṣùgbọ́n ta ló máa fún wọn garanti wípé àwọn ọmọ yìí ó yan wọn ó yanjú ìkànnì yẹn ta ni tí ó fún wọn garanti wípé àwọn ọmọ yìí wọn ò ní jí okun fa aburú fún wọn wájú ọlọ́run ọba so kí ni gbogbo girigiri mo fẹ́ bímọ mo fẹ́ bímọ tó ṣe pé àwọn nǹkan tó sọ̀rọ̀ à eléyìí ni àmọ́ ìtọ́ lè fà fún wa láburú ni àmọ́ ìtọ́ lè fà fún wa dáadáa àmọ́ wọ́n wá sọ fún yàn kan pé bímọ obìnrin yóò máa banújẹ́ ẹlòmíà máa wo pé gbogbo ọmọ tó ń bi obìnrin ni kò sọ́kùnrin kankan ń bẹ̀ so òfo ń ti tóun ọlọ́ni wa ìdá bó ṣera àdó lọ́láwájú musuwadan wa wa kazeem yàtọ̀ wàrà minelkow yóò máa sápamọ́ fáwọn èèyàn torí pé kaakùn kan dojútì minsu ìmọ̀ àbú ṣèrọ̀bì látara pé kí in tí wọ́n sọ fún péyàwó rẹ̀ bí ó kaakùn ìró aburú ó kaakùn information burúkú yóò máa sápamọ́ ọlọ́wọ́n bá subhana wa ta'ala ni amyusikuhu alahunin ṣé ọmọ tí wọ́n fún tán sọ fún péyàwó òun bíi kó ń gbà á pẹ̀lú ìdójútì àti ìyẹpẹrẹ tó kó bá òun ni amyadusu òfin tòrọ àbí kò ń tiẹ̀ lọ bò ó mọ́lẹ̀ èwo ni kò ń ṣe nu méjèèjì àwọn lárúbáwá yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀rọ̀ ń bò ó mọ́lẹ̀ ni àwọn obìnrin díẹ̀ tán bá fi ilẹ̀ làwọn èèyàn padà ń fẹ́ láàrin ara wọn téèyàn bá ṣe tó bá jẹ́ni tó ní làákàyè ó mọ̀ pé ó padà fẹ́yàwó èwo làbọ̀rọ̀ bọ ọmọ tó ṣe wípé àwọn ni wọ́n á padà dìyàwó tí àwọn èèyàn ó mọ̀ fẹ́ èwo làbọ̀rọ̀ bọ mọ́lẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan tán fi ń ṣe léyìí òun ni pé wọ́n gbà wípé bùkátà lọmọ obìnrin yìí ó jẹ́ fáwọn táwọn bá bí i tán yóò padà máa lọ fámílì ẹlòmíì ni kò ń ṣe fámílì àwọn ni ó wà so kò sínú àwọn ọmọ tó lè borúkọ fámílì àwọn ga ọmọkùnrin ní gbórúkọ fámílì yẹn ga obìnrin ò sínú ẹni tó lè gbórúkọ fámílì yẹn ga àwọn akànnáwó gbogbo táwọn bá ná waste gbogbo ajẹ so káwọn fẹ tètè mójútó láti lẹ́sìn káwọn lọ bò ó mọ́lẹ̀ eléyìí ló fa ọkọ àtìyàwó ibi tí àwọn kan ti ń wó oyún tí wọ́n rí òun làwọn kan ni wọ́n súnmọ́ra wọn wọ́n bá ti súnmọ́ra wọn báyìí ló ti doyún wọ́n wájọ agree pé káwọn lọ yí oyún yẹn unwanted pregnancy ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò béè lọ́wọ́ ìkálukú wa wá ìdàlùmọ̀ òdàtú su ìlàt ọmọ tá a bò mọ́lẹ̀ lóye ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tá a bá ń béè lọ́wọ́ rẹ̀ pé bí ayé dàn bí kútìlát ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí wọ́n fi pẹ́ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí wọ́n ipa ọlọ́run máa béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ṣerú ẹ̀ gbogbo ṣẹ́yún ṣẹ́yún in fact níbi tó le dé ẹni tó lóyún àlè tí ó fẹ́ ọkọ ní ọ̀nà tó yẹ kó ti fẹ́ oyún tó ń bẹ́nu rẹ̀ èèwọ̀ ni fún láti tampa pẹ̀lú ẹ̀ torí pé òun kọ́ ló fi síbẹ̀ ọ̀tọ̀ ni kó ṣe zìnà ọ̀tọ̀ ni pé oyún tó ń bẹ́nu ẹ̀ kò gbọ́dọ̀ ṣẹ amọye oyún tí ọmọ mi tó ti jù sínú lẹ́gbẹ̀ẹ́ amọye oyún tó ṣe pé àwọn èèyàn ti jẹjẹkújẹ láti lè fi jábọ́ kálukú ọlọ́run bó béèrè lọ́wọ́ kálukú wá nípa bó la ṣe ń ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala oni yatawara min alkomi min su ima bu shirobi ayomsikuhu ala honin am yadosu ofe torob ṣé kò ń gba ọmọ yìí pẹ̀lú gbogbo dojútì tó ń kó bá wọn am yadosu ofe torob àbí kí òun lọ bò ó mọ́lẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni àmà yahkumun ọlọ́run ní ṣíọ̀ nǹkan tí wọ́n ń dálẹ́jọ́ fúnra wọn ẹ máa wo àwọn èèyàn tó ṣe yí pé inú tí wọ́n ń bàjẹ́ tábà ti sí wọn wọ́n dẹ̀ ń fi ọmọbìnrin ti sọ́dọ̀ ọlọ́run ọba wọn làwọn màláìka obìnrin ọlọ́run ọba ni wọ́n ìtẹ́yìn ò gbà ẹ̀fín ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba kódà èyí gbà gan-an ọkùnrin ọkùnrin ń fẹ́ ọlọ́run ni lam yelid òun ọlọ́run ọba òbí wàlámi yakunla okufuwan ahad kò séyẹ kan tó ṣe yí pé ó jẹ orogún tó jẹ akẹgbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ wá fẹ́ fi nǹkan ti sọ́dọ̀ ọlọ́run ọba ẹ fọmọ ọkùnrin ti sí obìnrin lẹ́ ń fi ti sí kódà kẹ́ ẹ fọmọ ọkùnrin ti sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́ni takadu sama wa tuyata fatarna minhu watan shakul ardu wata khirul jibal adan andawuli rahman waladan ọlọ́run ní àwọn sánmà méjèèjì fẹ́ lè fàyà nítorí ẹ̀ bẹ́ẹ̀ ni ilẹ̀ fẹ́ lè fàyà nítorí ẹ̀ òkè fẹ́ lè fàyà nítorí ẹ̀ nítorí kíni nítorí pé wọ́n fi ọmọ ti sọ́dọ̀ ọlọ́run ọba ó ní wọ́n mùsùlùmí má bá wọn dáṣakáṣá má sọ yí pé ọlọ́run bàbá ọlọ́run ọba ń ṣe bàbá ọlọ́run ọba allah arrahman arrahim almalik alkodos má pe ọlọ́run ọba ní bàbá baba mọ rẹ à ń fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ la kì í fi ìyàwó tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba bó tilẹ̀ òkó mọ́ lára ẹbọ tó ṣe pé fi tóbi jùlọ ní ká fi ọmọ tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo tó ń bẹ lórí ilẹ̀ pátápátá èèyàn ní alùjẹ̀nu ni àti tó ń bẹ nù sánmọ̀ ní àwọn mọ̀lẹ́kà gbogbo wọn pátápátá ẹrú ọlọ́run ọba ni wọ́n nítorí ọlọ́run ọba pé gbogbo àtàwọn mọ̀lẹ́kà ọlọ́run ibadullah ọlọ́run ní ẹrú ọlọ́wọ́ bá ni wọ́n ibadu rahman ẹrú ọlọ́wọ́ bá rahman ni wọ́n káwá wo pé ànábì kan pàtàkì ní àwa pé ní ọmọ ọlọ́wọ́ ọba ẹ̀bọ tó ṣe wípé ó fi tóbi jùlọ ni láàfin gbọ́dọ̀ máa bá wọn dárò àwọn àṣà bẹ́ẹ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ ńlá fún wa torí pé ẹlòmíì yóò máa kírun yóò máa gbàwẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan bẹ tá a fi tá a níkàkú fún tó ṣe pé àwọn nǹkan wọ̀nyí ni ẹni tó ń ṣe òun ṣe mùsùlùmí òun láfi gbọ́dọ̀ níkàkú fún mímọ nǹkan àwọn nǹkan tí wọ́n ń pè lẹ́bọ so that a lè jìnnà sí àwọn nǹkan wọ̀nyí ká má fi nǹkan kan ti sí ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́mọ ni níyàwó ni ẹ̀tọ́ ọlọ́run ọba ká má gbé fún kankan nú ẹ̀dọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala ni aláàsáàmà yahkumun ọlọ́run ní àwọn nǹkan tí wọ́n ń dálẹ́jọ́ ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí aburú gbogbo ẹ̀ pátápátá ọ̀nà tó fi jáburú èfi nǹkan ti sọ́dọ̀ ọlọ́wọ́n bá aburú ni ní ọmọ níyàwó èfi nǹkan ti sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá ní ẹbọ pé à ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n bá fún nǹkan míì bákan náà nǹkan tó ṣe páwo ò lè gbà fúnra wa à ń fi ti sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala láì ṣe pé nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi ti sí ọ̀dọ̀ rẹ̀ so jama ẹ jẹ́ kí n kálukú wa ká mọ ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ti tọ́ àti bó ti yẹ ká wá mọ̀ ń pa rẹ̀ ìmọ̀ ń pa ìmọ̀ ọlọ́run lọ́kàn olórí ìmọ̀ nìyẹn gbogbo àfáà tó lóun ṣe wá sí fáwọn èèyàn tó ṣe yí pé kò bízí àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ ọlọ́run lọ́kàn àfáà náà rí wá ṣiṣẹ́ torí wípé kí ni gbogbo àwọn ànábì ọlọ́run ọba ẹni tí wọ́n tẹnu mọ́ tẹ́ ikú nìyẹn à ń sọ ìtàn fún àwọn èèyàn à ń sọ tó ń ṣẹlẹ̀ à ń fáwọn èèyàn ní information pa nǹkan tó ń lọ lágbàáyé eléyìí òun gẹ́gẹ́ kọ́ ni issue issue òun ni ká kó àwọn èèyàn bí wọ́n ṣe mọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo tí wọ́n nípa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ìpa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run iná lọ́la ẹ̀kfẹ́rù ayúnṣẹ́rakabi wọ́n ẹ̀kfẹ́rù máa dùn náà dáàlì kẹlẹ́mọ́ ìyàṣà ọlọ́run ní tó ń wò ní ṣàforíjì fún yẹn ni ó ìpè ọmọ ọmọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nìlàkọ̀ jítum ṣe an ìdá ọlọ́run ní ẹ ti ṣe nǹkan tó ṣe pé ó dé òpin níbi aburú nítorí kíni andá olè rahmani wàlàdà ipe àwọn èèyàn wọn pe ọmọ ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fún wa ní agbára àti òye àti mọ̀ láti lè fi mu ní ọ̀kan ṣoṣo láti lè ṣe ìjọsìn rẹ̀ kó yà wá ya gbogbo ẹbọ èyí tó kéré ń bẹ ni àti èyí tóbi abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh